أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ọba tó tún fi àánú rẹ̀ kó wa jọ ní ọjọ́ Jímọ̀ ti òní eléyìí tí a máa ń ṣàlàyé fúnra wa àwọn tó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn Islam abẹ́lọ́ máa padà sí ibú eléyìí tí máa dé báyìí tí òfin ní ṣe Islam mọ́ ọlọ́mọdé tó sẹ́ni kọ̀ọ̀kan wa jọ́tà bá lọ bá ọlọ́run jẹ́ ká lọ bá ọlọ́run ní mùsùlùmí òdodo lẹ́ni tọ́lọ́run ti yọ́nú sí làlá ọlọ́wàlá kùwátá ìlàbílà ìlàlẹ́ ìrọ̀lẹ́ àátùn máa tẹ̀síwájú níbi tí a ti dúró níjẹjọ nínú tíra ilé tí a máa ń ṣe àlàyé ẹ̀ fúnra wa tíra minhajul mu'min tí àfáà wa mustapha murad kọlọ̀ kúbá ní sanwó ní ẹ̀sán olóore gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe àlàyé pé tíráì oníranà àwọn nǹkan ló kó sínú ṣùgbọ́n abala tá à ń yanjú lọ ń bẹ̀ òun ni abala tó ní í ṣe pẹ̀lú minahajul mu'min fil aqida ẹ bá fẹ́ dólùgbàgbọ́ òdodo irú ìlànà wo ni ó máa tọ̀ irú nǹkan wo ló yẹ kó gbọ́yé lábala tó ní í ṣe pẹ̀lú àkídà àdìsọ́kàn ìmánì ìgbàgbọ́ òdodo torí pé ìmánì yìí rè òun ni ìpìlẹ̀ Islam gbogbo Islam téèyàn bá ń ṣe tó bá ti lè ní problem níbi ọ̀rọ̀ àkídà irú Islam bẹ́ẹ̀ kò lè jẹ́ àtẹ̀wọ́gbà níwájú ọlọ́ọ̀ ọba àlejò ọlá ibi tí a dúró sí ní ìjẹjọ́ òun ibi tá a ti ń ṣàlàyé nípa bó ṣe jẹ́ ọ̀ràn yẹn kí múmi ní òdodo kó nígbàgbọ́ òdodo sí kíni o àwọn nǹkan tó jẹ́ nǹkan kọ̀ọ̀kan àwọn tí a lè fojú rí torí báwọn kan nínú àwọn fàlásífà àwọn tó jẹ́ philosophers àwọn máa ń sọ lẹ́nu tiwọn wọ́n sì máa ń kọ́ sínú àwọn ìwé wọn tí wọ́n fi ń sọ àwọn èèyàn náà pé táwọn bá fojú rí nìkan làwọn ṣe nínú àwọn ìgbàgbọ́ wọn lè ṣe ìrìnsìlẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá ń jẹ́ kó yé àwa ara ń tá àfi jẹ́ ni ọlọ́run ara ń tá àfi gbàwé àlùjẹ́ náà òun náà ní ká nígbàgbọ́ òdodo sí àwọn kankan tá a lè rí láyé mi ara rẹ̀ ní àlàáṣì aláràṣẹ ọlọ́run ara ẹ̀ ló kùrù sí yù àga ọlọ́run ara rẹ̀ ní naimul kọ́bùrì wàhálàbù ìyá sàárè àtìkẹ́ rẹ̀ kọ́lọ́n kó jẹ́ àríkẹ́nu sàárè kọ́mọ̀síwájú ẹni tí ó jìyà ẹ̀rí pé lè ṣètà ló fojú níyà sàárè tá bá náà ṣe òkú kan ṣé wọ́n ti níbi òkú kan ti wá sílé ayé ní tọ́wá níyé wọ́n mọ̀ náà nínú kẹ́nì kó ní yé ah, ìgbádùn lọ́pọ̀ tó báyìí ẹwọ bí mo ṣe ń jẹ jáde ẹwọ bí mo ṣe àmì ah, rí ṣùgbọ́n àwọn àgbà bẹ́ẹ̀ pé ìyá ń bẹ nínú sàárè ìkẹ́sì bẹ́ẹ̀ ọlọ́jà ríkẹ̀rẹ̀ bákan náà kájú wa dìde lẹ́yìn bàbá wa kú àwa gbà pé ibẹ̀ àmì sí ìfojú rí àkójọ tí wọ́n ń kó wa jọ táwa lọ sí sí oṣẹ́ gbogbo àwọn nǹkan báyìí lè lórí àlejò náà àti iná lè lórí àlejò náà àtàwọn màláíkà àti gbogbo àwọn nǹkan míì tá a lè fojú rí àáfàá ní ká gbà wọn gbọ́ ara tí ó jà jẹ́ ẹni ọlọ́run yẹn jama sẹ́ni ìyá wa dé lónìí màá fẹ́ ká farabalẹ̀ ara tí wọ́n fi mú àwọn èèyàn mú bọ̀ nínú òun la débẹ̀ yìí àáfàá ní ara àkìdá wa ara àkídà àwọn àfáàlù sunna wal jamaa ara ń téèyàn ó fi jẹ́ mùmí ní òdodo nínú àkídà nínú gbàgbọ́ òdodo rẹ̀ òun náà ni pé kàrọ́mọ́tùlà àwòlíyá ìhákàn kàrọ́mọ́tùlà àwòlíyá ìhákàn sẹ́ẹ̀rí ta dé ẹjẹ́ àpapàlẹ̀ dáadáa àáfàá láwọn tó bá jẹ́ wòlíì àwọn tó jẹ́ wòlíì ẹni ọlọ́run àwọn ẹni ọlọ́run tòótọ́ kí àwọn iṣẹ́ ìyanu àbáwọn iṣẹ́ tó jẹ́ kọ́lọ́run fi pọ́n wọn lé tó yàtọ̀ sí tí máa ń sábà ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ látọwọ́ àwọn wòlíì àwọn tí ń jẹ́ wàlíyù àwọn ẹni ọlọ́run àwọn ọ̀rẹ́ ọlọ́run àwọn olólùfẹ́ ọlọ́run tòótọ́ hákọ́ òdodo ni a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ aláwọn tó jẹ́ wòlíì ọlọ́run ṣe àwọn ẹni ọlọ́run tó ń tọ́ iṣẹ́ ìyanu lè ṣẹlẹ̀ lọ́wọ́ wọn ṣùgbọ́n irúṣẹ́ ìyanu yẹn kàràmà la máa ń pè ìyẹn ní ọ̀wà jẹ́ kí n lọ síbi àwọn masáàkì àwọn issues tó sọ̀rọ̀ àdìyẹ adé kọ́mọ̀bà àjàsí pẹ́ẹ́nì kọ́ máa fi dúdú bò wá lójú alákọ̀ọ́kọ́ níbẹ̀ òun ni ká kọ́ mọ̀ àníwáwò kàràmà àti ṣe é rí àbíká sọ pé àníwáwù ọ̀wárìkù làádà ṣe é rí tá a máa ń sọ̀rọ̀ nípa wípé àwọn nǹkan kan ṣẹlẹ̀ ó yàtọ̀ sí tá a bá sábà àáfàá ló kún sọ́nà mẹ́ta nínú ọ̀rọ̀ míì ó kún sọ́nà mẹ́rin ẹ̀yà jọlọ ní ìsìn gbogbo alágbàgbé tá a bá tan jẹnẹrétọ̀ tá a rọ pẹtrol sí i bá a ṣe kọ̀nẹ́ẹ̀tì ẹ̀rọ ẹ́ńjìnì tá a fi sọ̀rọ̀ lórí nàìjíríà làwà inú òṣèlú microphone máa ń sọ̀rọ̀ àbí ìsọ̀rọ̀ yóò sọ̀rọ̀ síkà náà ò ṣe fi hàn yóò sọ̀rọ̀ níta àti bá sábà nù àbí kọ̀ wá sí ná atúndínlẹ́ generators generators bẹ́ẹ̀ a sì bẹ́ẹ̀ microphone sọ̀rọ̀ káwọn èèyàn gbọ́ wá sí ẹnìkan bá ní ya allah ya latif ya allah ya latif ya ọba ní fóònù ẹ̀sùn ní kíni o ẹ̀yìndé ni ó ní àfà ẹ̀bọ́ọ̀dì ni o ẹ̀bọ́ọ̀dì microphone microphone bá ṣe kíni o ọba ń sọ̀rọ̀ láìsí náà láìsí jẹnẹrétọ̀ àfà akẹ́kọ̀ọ́ fóònù ẹ̀ lórí kíni o orí ẹ̀yìndé ni ó ní ẹ̀sìn ẹ̀kọ́ alẹ́ ọba sọ̀rọ̀ lóòótọ́ gbogbo ayé bá tó ń bọ̀ kódà ó tún wà láwọ́dà kíni lọ́wọ́ èyí tẹ́ ẹ̀ lọ́lọ́ kílẹ̀ yóò wí wòlíì ti dé afẹ́ ìfarabalẹ̀ kìí sí gbogbo tọ́ba dàbí nírẹ́kù òun ní jẹ́pẹ́ni ọlọ́run lè yàn afẹ́ aláwọn tí máa ń ṣẹlẹ̀ tó yàtọ̀ sí tá a bá sábà òun náà máa ń pè ní ọ̀wáríkù àlàáda afẹ́ àníwálẹ̀ ìsàkúlù amúrí ọ̀ríkù lè làáda kàrọ́ ọ̀mọ̀tà sẹ́ẹ̀rí kìí gbogbo nǹkan tá a bá ti rí pé ó yàtọ̀ sí tá a bá sábà kìí fún ẹ lánàá wá kà kúṣẹ̀ ìyanu lánàá wá kà kúkọ́ lọ́n fi pọ́n ẹni ilé àbí láwọn àròpọ̀ ẹni ẹ̀rì ẹni ọlọ́run ni bá kọ́bíyẹ̀ wúlò ìsìtì ìrọ́jà àáfàá ni a máa jẹ́ orí ẹ̀dẹ́ gbà mí kìí ṣe pé ẹni tó ṣerú nǹkan yẹn jẹ́ ẹni ọlọ́run ẹ̀dẹ́ ni bóyá láǹjẹ̀ ọ̀nà bọ́yà kankan àwọn àbẹ̀rẹ̀ sí ní ẹ̀mí báyìí. alákọ̀ọ́kọ́ òun ni tá pè ní alimorinjiza jẹ́mọ̀ kí gbogbo o alimorinjiza sẹ́ẹ̀rí tí jẹ́mọ̀rinjiza òun ni mírèkù tó ṣẹlẹ̀ látọwọ́ àwọn ànábì ọlọ́run sẹ́ẹ̀rí yìí àwọn ànábì ọlọ́run nìkan ló sọ pé àfọ onímọ̀ irú àfọ àfọ mòjìsá ò tún lè ṣẹlẹ̀ lọ́wọ́ ẹnì kankan mọ́ àfàwọn àbí ọlọ́run tá a bá sọ̀rọ̀ mọ́jìsá pé iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ táwọn ànábì ọlọ́run kí la máa ń gbèjà náà o àlùmọ́jìsá mọ́jìsá wàhálẹ̀ kọ̀fẹ́ ẹ̀sán ànábì ọlọ́run kan tí ò ní mọ́jìsá tí ò ní mérekù iṣẹ́ ìyanu ṣe é láwọn iṣẹ́ ìyanu tí máa ń ṣẹlẹ̀ sáwọn ànábì ọlọ́run alákọ̀ọ́kọ́ ọlọ́run fi máa ń ṣe é àwọn èèyàn wọn kán lè gbà pé wọ́n ń ṣe ọ́dárí èèyàn bíi tàwọn bí kò ṣe pé òjíṣẹ́ ta ni wọ́n o òjíṣẹ́ rọ́pò làkàlà ni ìjàmbá ẹ̀já ń bi márùn-ún lórí wa torí àsìkò nínú tí gbogbo wa ti mọ̀ ni pé iná máa ń jó yàn bẹ́ẹ̀ ni àgbẹ̀ ẹ̀kọ́ àbí lè jó yàn ni lọ tọwọ́ fọwọ́ fún búrẹ́dì tàbí tíyàwó rẹ bá ń dáná lọ́wọ́ ìwọ tó ọjọ́ kọ ìyàwó ìwọ náà mú ọwọ́ rẹ kó o ti wọbi sóòfù tàbí gáàsì kúkà kọ́ tọwọ́ rẹ kò pé ilé ìjó yẹn ọmọ ìpínlẹ̀ máa ń jó yẹn sẹ́yìn pé tá a ti bá sábà nìyẹn àbí iná ọ̀run náà wá dá kalẹ̀ tán ju ànábì wa ìgbọ̀nyí lọ sí alẹ́ ìsọ̀rọ̀ àtọ̀ iná ọ̀dẹ̀ jó mírèkù nìyẹn ànábì ìgbọ̀nyí mi èso ń bẹ kèé ṣe màjíṣíà ànábì ọlọ́run fi pọ́n lé káwọn tí ń tẹ̀lé ńjọ́ náà lọ́hùn kán lè mọ̀ pé dáná bí Ibrahim sọ kí ló ń yànnà o òdodo ọlọ́wà ni náà rù fún ní bárúdá wá sàlámà àlá Ibrahim wà á ọ̀dùn bí kàìdá fàjà àná mọ́rin àṣàrí níbo mi àṣàrí ọlọ́run àwa pè iná ló kọ tí náà jẹ́ sọ̀rọ̀ pé bàbá àfa babaláwo àdúgbò yín náà àtàwọn babaláwo tó bá fẹ́ kó àkídà gidi kó lórí rẹ̀ wọ́n àmọ́ ní pé àṣẹ iná ni náà fi í jó bí Yorùbá ṣe máa sọ àwọn Yorùbá ẹlẹ́bọ wọ́n láṣẹ iná ni náà fi jó àṣẹ òun ní kéde o lòrán fi hàn ọ̀rọ̀ ṣíríkù ní mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ nígbàgbọ́ sí àṣẹ Ọlọ́run ni náà fi í jó àṣẹ Ọlọ́run ní kéde lòrán fi hàn kì í sàṣẹ iná iná ọ̀láṣẹ òòrùn òsì lásẹ̀ kankan tí ní bá lásẹ̀ ni ọlọ́run ìwọ̀n náà kú ní ìbáǹdà wàsálàmù àní odi tútù kèétú wọn ṣe tútù tí wọn àfẹ́tì ànábì lọ ìwò tútù tọ́lá tútù tí kéde o tọ́lá àfọwọ́ ẹ̀kú kẹfì ọlọ́run bá ní ọdún sí wọn wọ́n ní ọlọ́run tó fi tọ́lá sí níbi tí náà yẹ tútù ìgbà tó mú tútù bá nàbí wa ìgbà yìí ṣùgbọ́n náà kò tó o tó gbọ́dọ̀ kò tútù bá o tútù nọ́mà òun ni o jẹ́ jàmbá kí ni táàbù orí eléyìí wọ́n ń dísà níṣẹ́ yẹn. ibà ti mọ̀ ní pé ọ̀pá kò lè máa gbé màálù jẹ àbọ̀pá máa gbé màálù ọ̀pọ̀ ò lè máa gbé jò ọ̀pẹ́ èsì ìdejò anábì Musa aleyhi salam ó ju ọ̀pá rẹ̀ lẹ̀ ọ̀pá dejò ejò sì gbé gbogbo idán àwọn èèyàn fíráwọ́ náà jẹ ó gbé màálù wọn jẹ ó gbé ràkúnmí ó gbé jò wọn jẹ a ọjọ́ káwọn onídóní kọ́lù àmọ́ná fìrọ́bì làálàmì rọ́bì Mùsá wàhálù a wọ́n ní wàhálà eléyìí kọjá adán o idán ni tiwa yìí àwọn adọ́gbọ́n adán ojú àwọn èèyàn ni kó lè dàbí ẹni pé wọ́n ń rí nǹkan gidi idán lásán tiwa ṣùgbọ́n ti Mùsá ìkọjá kí ni o ọkọjá adán èèyàn ju ọ̀pá alẹ̀ ọ̀pá dejò ejò kan sì kó gbogbo náà tí wọ́n jẹ ó sì ń sàjẹ. bí ìgbà tí èèyàn bá tí àwọn kòkòrò tí wọ́n wà nínú lálẹ́ yẹn tọ́ máa ń lé tí ọ̀nà àwọn máa ń lé tọ́ máa ń sọ kòkòrò tí àwọn sàwọn jẹ́ pọ̀ náà tó mú lánàá tó bá jẹ́ one million ọmọ ilé òmùwọ̀n ẹ̀jẹ̀ tán àgbàdo bá tó yó tẹ́bi ò tó pamọ́ ọ̀rọ̀ àwọn ọmọ ilé òmùwọ̀n sá pamọ́ síbi tó kòkò bá wà iná tó bá wà tó sì àwọn kòkòrò tó bá wà ọ̀nà wa rí wọ́n máa ń jẹ ọ̀pá musa ọ̀sán gbogbo wọn jẹ àáfà kan tí wọ́n ń tà wọ́n yẹn jẹ òun làáfà ọ kíní kan ọ̀pá musa dèndèrè ẹ̀yin tẹ́ ẹ kú gọ̀ náà sáwọn èèyàn kú gọ̀ nípa àwọn ògbàgbọ́ yẹ́sì wọn ò ní lọ gbọ́ wá sí ọ̀pá musa ò sì ní kankan mọ́ lórílẹ̀ tọ́ba tẹ̀ wá ní kankan kò ní ìtumọ̀ kankan kò lè kankan kọ́ òun àfà ọ̀pá amúnsá ọ̀pá amúnsá kọ̀ ọ̀pá èṣù tó ń lò èso ọ̀pá amúnsá àfọ̀ ọlọ́pàá èṣù ló pera rẹ̀ ọ̀pá amúnsá sì dé tó sì ló gbogbo àwọn ọdẹ fíláwọ̀ náà yé ìdíyàmú ọ̀sẹ̀ ìpínlẹ̀ èdè yàtọ̀ àbí ọ̀yàtọ̀ náà yí sáàyè ṣé tá à ń sọ yé ràkúnmí èjáde fún àpáta àbí àmọ́ jáde ìwọ́lì bíi àpáta ti bí ràkúnmí ṣùgbọ́n fọ́nà bíi ìwà sọ́ọ́lì àlẹ́ ìsọ̀lá àti ìwà sàlámù làkúnmí jáde nínú àpáta àwọn èèyàn rẹ̀ ní pé tọ́ba ìpànà bí ọlọ́run lọ sọ pé tó làkúnmí ó gbòòrò ọlọ́run ni ẹ̀ẹ́dẹ́ ní làkúnmí ìtẹ́ béèrè fún náà ni wọ́n ti sábà bí ìparẹ́ síbẹ̀yìn lẹ béèrè fún sọ ẹ nígbà míì ẹja sọra tá a bá ń ṣàdúrà àwọn nǹkan míì tá a béèrè ìní ọ̀dì sábà bí orí ibu fún wa ọlọ́run gbogbo tá a máa béèrè tí ó bàjẹ́ sábà bí orí ibu fún wa ọlọ́run yà kó sọ́dọ̀ gbogbo tó o bá ṣe fún wa mọ́jọ sábàbí orí fún wa sábàbí tá a fi máa súnmọ́ òun ọmọ ṣe èèyàn náà tọrọ nǹkan mi ọlọ́run yọ̀dá tọ́lọ̀ ọba sì fún kò ní mọ̀pọ̀ ọlọ́run sọ̀rọ̀ lórí oníwọ̀ ọlọ́run kò fẹ́ jẹ sẹ́nítọ̀ ọlọ́run máa pẹ̀rẹ̀ ìgbésẹ̀ rò tí wọn náà lọ́jọ́ ẹni olóògbé ni tẹ́jọ́ máa mú lẹ̀ tọ́ ọmọ ṣe ṣí oníwò lákọ̀ọ́kọ́ kọ̀ wọlé oníwò lẹ́ẹ̀kẹwà kọ̀ wọlé ọ̀sà bó ṣe gbogbo wọn ṣàtẹ́ńtọ̀ ọba lè sẹ́nẹ́tọ̀ àfa ìyẹ̀ ló bà lẹ́lẹ́bọ̀ nígbà tí ó kú sẹ́lẹ́bọ̀ níbi ó tó wọ́n sí tán àwọn àfa àti ìmúṣẹ́ lárọ̀lẹ̀ àwọn olóògùn lọ sí kíni o wọn lọ gé orí ẹ̀ lálẹ́ wọn ní máa tara yín jẹ kìí sara yín ara ti á ní. ilé orí tó tọrọ sábà bí orí ìbú lọ jẹ fún ọ jẹ́fẹ́ ìbọn tá à ń sọ yé sí ẹ tá à ń sọ yé nìsín àwọn èèyàn sọ́ọ́lù náà béèrè fún rákùnrin ọlọ́run sì mọ̀ rákùnrin jáde látara kíni sẹ́yìn gbọ́ rí mọ́tò bísà nìyẹn iṣẹ́ ìyàmọ̀ ọlọ́run wá fún wọn mọ́jẹ̀ mu ràkọ́mẹ́tẹ̀ bèrè yìí ẹ máa mú mi ijọ́ kan òun náà máa mú mi ijọ́ kan sẹ́yìn pé téèyàn bá fojú wo ní làákà èdè yẹn àlùfẹ́ lọ́jọ́ lóòótọ́ àbí ọ̀dà àlùfẹ́ àwọn máa mú mi ijọ́ gbogbo wa bá a ṣe pọ̀ tó yìí ràkọ́mẹ́ náà máa mú mi ijọ́ kan àìlú àlùfẹ́ ìyàwó ẹranko ọsọ ti ràkúnmí àdúgbò yìí ábì yìí náà kọ́tù lọ́ọ̀yì làkún áyà ràkúnmí tẹ̀ ń wò yìí ọlọ́run ọba ni a fi ṣe àmì fún yín ni sẹ́ẹ̀mẹ́tọ́pá ìdínbà àtà àṣìkọ́ ha fọ́pọ̀ lára òun ọ̀ṣọ́rọ̀ lọ́yìn náà kọ́tà lọ ìwọ́sọ̀kùn yá fàkàtà bò ó fà á kọlu ha. فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها anabi sọ́ọ́nù ọ̀gẹ́ ẹ̀yẹ èèyàn ẹ jẹ́ kó rí yìí ó pé ràkúnmí ọlọ́run ọba lélẹ̀ ràkúnmí ọlọ́run ọba ni ẹ sọ́ra fún ràkúnmí ọlọ́run ọba ẹ má pa o ẹ má bùn ràkúnmí ọlọ́run ọba ẹjọ́ máa mumi rẹ̀ ẹ fi ilẹ̀ jẹ́jẹ́ kódà nínú àwọn ọmọ àlùkù àwọn afọ onígbà wọn ní dọ́tà wọn bá lọ fani lódò omi ó tó sẹ́kù <laughs> níjọ làkúnmí bá lọ odò làkúnmí ó sì fa omi gbẹ làkúnmí ọlọ́run tí èsì làkúnmí lásán làkúnmí àdàmì jama wọn mọ̀ pé ọkùnrin olórí jíjáde sẹ́ẹ̀mú ọkọ rẹ̀ kò dàrú àwọn bàbá wa ní bá ya wọn nìkan àbí kò dàrú ni wọ́n mọ̀ yìí ọlọ́mọ ọlọ́mọ fa ọlọ́mọ kò dàrú o olórí ìdúró jẹ́ kò dàrú sọmọ fùdárù ẹni tó padà kàn mí ọlọ́run ìní jẹ́ kùdà ìwọ ọmọ èyí ó sì ọlọ́mọ ìdí mọ́fà ọlọ́mọ kùdárù o ọmọ olórí ìlú tọ́láyà bí ẹ̀sẹ̀ òun lọ́láyà jù tọ́jú olórí ìlú jù ọlọ́ni àṣọá ẹni tó sorí ìlú jù láàrin wọn ẹni tọ́láyà lórí ẹ̀sẹ̀ tọ́jẹ́ pé tọ́lọ̀ kò ní ìtumọ̀ kankan lójú ẹ̀ ó sì lọ gún àkùnrin ọlọ́run ọlọ́run dámúdámà àlè ọlọ́run dámúdámà ni ó ṣe wọ́n rí bìrì ó sì wọ́n lọ́sẹ̀ẹ́sẹ̀ sojú german ràkúnmí jáde látòrí kíni o àpáta kí lélẹ́yìn mọ̀ẹ́dìsà anábì wa Ìsá alayhi salatu wa salam mi ní fẹ́ kí má mọ̀rọ̀ tiẹ̀ náà wà torí ara táwọn christian tí ò yé wọn tán fi ń ṣe àwọn èèyàn lọ́nà òun ni ọ̀rọ̀ mérekù iṣẹ́ ìyanu ẹ bá ń ka níwùsì ẹ rí pásítọ̀ tí wọ́n lọ sanwó fún wa tí máa ń sanwó fáwọn èèyàn ká ṣe bí ẹni pé kí ni o ara wọn ò yá tí yọ sanwó fún wọn yọ wà sàdúrà fún wọn wà lára wọn ti yá ìrọ̀lẹ́ ń pa ẹ̀ lè ṣiṣẹ́ ẹnu òmìgbà kò sí pásítọ̀ náà nàìjíríà yìí tó ń ṣiṣẹ́ ìyanu èyí tẹ́ lọ́rọ̀ kò ṣe ìyanu ló ṣe àǹjẹ̀rẹ̀ lólò pásítọ̀ kankan ò lè ṣiṣẹ́ ìyanu ẹnu òmìgbà tó o bá lè ṣiṣẹ́ ìyanu ẹ̀ lọ́bi afọ́lùwà lọ́jà àbálẹ̀ ẹ̀ lọ́bi náà wà gẹ́gẹ́ olórí gbogbo gbogbo yìí ẹ̀kẹ́ ń tàwọn èèyàn jẹ́ sọ wọn nù ẹ̀sùn kó jọ gbé kò sí pásọ ẹ̀yọ kan ní gbogbo ayé tó ń sẹ̀ ìyanu ìbáàjẹ́ pásọ rìdíìmù ìbáàjẹ́ fáyàmù rẹ̀ ìbísẹ̀ ìyanu rẹ̀ ẹ̀ ṣe afọ́jú òsì mílíkì kàṣàlì kìí ṣafọ́jú ṣùgbọ́n àwọn èèyàn ni lórí ibú àwọn èèyàn ò ní láàká yìí mílíkì kàṣàlì ìbàdàn ọmọ náà ṣe é di ó ní mùsùlùmí lòun ọsọ̀tò orí ibú ní orí rédíò dé orí kan parọ́ fáwọn èèyàn ẹ̀ ń gbà láti wọ́n dé òun ogbó kan òun lọ sẹ́ẹ̀dì ọ̀sán pa ìtàn rọ́ ìwọ́tọ̀ ọlọ́ọ̀tajú afọ́jú ojú ìdí ẹ̀ ọba dára kí ló kọ pásọ yìí ètò náà fọ́ lójú ọba dáre àbí ọba dáre lẹ́yìn ọba ni ẹ ọ̀wá sí kankan tí ọ̀là ojú ẹ ẹ mọ àwọn dèbèrè ní tẹ̀lé yín àwọn àgùntàn tìbà náà sọ yìí òmù àgùntàn náà ọ̀dọ̀dà mẹ́wàá àgùntàn náà àtàjẹ àwọn èso àgùntàn ti à ọlọ́ọ̀lá wa so orí kẹ́nìkan máa fi iṣẹ́ ìyanu Jésù iṣẹ́ ìyanu Jésù mo fẹ́ sọ ní ìsẹ̀ anábì Ìsá alẹ́ ìsọ̀rọ̀ àti wàsálà tí wọ́n máa ń pa Jésù èmi nífẹ̀ẹ́ Jésù jù ọ lọ ta lọ́ sọ mẹ́ Jésù lóyún bí tẹ́ ẹ̀yà ọ̀fà Jésù lọ́dẹ ṣèbáwá sọ mọ́ ní Ìsá sọ ẹnìkan fún mi ní Nàìjíríà àbí lágbàáyé jẹ́ pé ó kọ́ mẹ́ẹ̀ daddy jesus and mommy jesus ṣe báwa sọmọ ní ẹyíṣà àbú ẹyíṣà mú ẹyíṣà abẹ́ ìgbọ́ ẹyíṣà ìgbọ́ ẹyíṣà tá à ń sọmọ ti abẹ́ ìmáàmù tìrìmìdì ṣé isa kọ́ ló pẹ̀ ní ee báwo isa náà àfẹ́ ni ọlọ́dọ̀ ti lọ. àwọn sọ wà níbi wa sallallahu alaihi wasallam muhammad abu muhammad abu muhammad buhari gẹ́gẹ́ muhammadu buhari pẹ́sidẹ́ntì nàìjíríà gẹ́gẹ́ ló pẹ̀ ẹ̀yin ẹsẹ̀ sọmọ yín jésù kọ́mọ tọ̀ ní bàbá jésù ya jésù ẹsẹ̀ nífẹ̀ẹ́ jésù ó nífẹ̀ẹ́ jésù òun fi jésù òun fi ń gbàdá mẹ́wàá ẹ̀ fi jésù ẹ̀ fi ń tàn ìrànjẹ ni. jésù ṣiṣẹ́ ẹ̀yà nù ànábì ìṣá ẹni ìṣá ó ṣiṣẹ́ ẹ̀yà nù òun nìkan kọ́ ló fi ní ìsìn iṣẹ́ ẹ̀yà wa Muhammad sallallahu alaihi kò sẹ́ni tó tún lè ṣiṣẹ́ ẹ̀yà nù láyé tó lè tó wa Muhammad sallallahu alaihi kò sí nínú àwọn tó ṣáájú ẹ̀ kò sì tún si sínú àwọn tí o ó jí nínú kùránì nígbà tó náà wá ń sọ àwọn ọsẹ ìyanu jésù ànábì ìsá òun náà wá ń sọ pé the evening pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ni o i am a powerless prophet i do all those miracles with Allah's permission mo ṣe àwọn ọsẹ ìyanu yẹn pẹ̀lú ìyọ̀ǹda agbára ta ni o ọlọ́run ọ̀dà nígbà tó rí jésù tó rí pé òun nìkan ní sẹ́yà rẹ̀ jù wọ́n á máa gbọ́ bí ẹ̀mú sẹ́yà náà lẹ́nu wa Muhammad sọlọ́lá gbogbo tí Jésù kọ́ ṣe náà kò sí ìdánilẹ́nu wa Muhammad ò ṣe ànábì làbí àwọn ojúbù dìde gbogbo ẹ̀ lànàbí Ọlọ́run ṣe tíra kan bẹ bàbá tó ṣe tíra wà dùn mí gangan tíra tá à ń lóyìn bàbá Mustapha mùrọ̀ bàbá tó ṣe tíra yìí gangan ó tún ní tíra kan tó kọ èmi ní ilé alifu mọ́jísà nàbí sàsálà iṣẹ́ ìyanu one thousand tánà bí wa muhammadu sallallahu alaihi wasallam ẹ bá fẹ́ gbọ́ díẹ̀ bẹ́ẹ̀ mo ní àwọn kútúbà jìnnà tí mo ṣe ń bẹ lórí fóònù mi ọ̀fẹ́ tó mẹ́wàá tí mo rìkọ́dù tó yẹ pé iṣẹ́ ìyanu ànábì nìkan ni mélòó la fẹ́ sọ ọ́nbẹ̀ ànábì bá di sọ̀rọ̀ ànábì bẹ́ẹ̀rẹ̀ kò sọ̀rọ̀ ànábì ó kọ̀ máa ń di òkú sọ́ńdà ànábì ò ṣe iṣẹ́ ìyanu one thousand tó o bá fẹ́ mọ̀ mo lè gbé tí àwọn àti lọ́sẹ̀ ti bọ̀ bàbá tó kọ síra tá à ń lò yìí gangan Mustapha murad òun náà ló tó kọ tírà yẹn iṣẹ́ ìyanu one thousand ó sì má di ìsì wà lórí ẹ̀ iṣẹ́ ìyanu èlò kejì ẹ̀ náà one thousand. àwọn ẹranko ànábì àtàwọn ẹranko tó jọ ń communicate òun àtàwọn ẹranko wọ́n jọ ń communicate ṣé wọ́n ti rí rí ànábì omi omi sì ń sẹ́ látẹ̀lẹ́wọ́ ànábì omi ò sì gbẹ mọ́ o ti rí jọ́sẹ̀ bí màrún sàbẹ̀ ń dẹ́ pa wọ́n kú tí sàbẹ̀ tó ń sọ ní kànábì ọ̀wá jẹ ànábì ò sì fẹ́ tú láti oúnjẹ tó wà ní òtún gbogbo èèyàn jẹ àdẹ́bí ọlọ́ ó ti fẹ́ túnbí láti ní kọjá báyìí àdẹ́bí ní ìwọ́pọ̀ kẹ́ balẹ̀. ebi tí tẹ́bi ti pa àwọn sàbẹ́ àdẹ́bí kọ́ ọkọ wọn lẹ́yìn àdẹ́bí ti tọwọ́ bọ́ ní oúnjẹ báyìí ọ̀yà máa sáàfù lọ máa sáàfù lọ máa sáàfù lọ máa sáàfù lọ máa sáàfù lọ oúnjẹ òsì tán tó níbi tó fẹ́ kó oúnjẹ sínú ilé ọ̀yà tó ṣe é fò oúnjẹ tọ́lá jèmi ni mò ní ìdúgbò gé ṣé kò tó sí pé lẹ́yìn ìgbà tó yẹ bá sẹ́kù sínú gbogbo àpò tó sẹ́kù sínú òkè kankan ó lè inú agbo ẹ̀já tó kó ní ẹ̀nu agbo ẹ̀já tó kó ní fóònù ẹ̀já tó kó ní òfìlà èyí ò kókó ní òfìlà ẹ bá mú sòkòtò ní tí wọ̀ mọ́ ẹ bá mú aṣọ òmùlẹ̀ gbogbo ẹ̀ lè yóò sẹ́kù oúnjẹ sí anabi gbogbo bá a sọ yẹ ṣe pé bàbá àṣàlá àbí bàbá àṣùgbé reality fàfíkà fi ahmadu àkọ́dí ìfọ́jì ọtí oyún náà mìíràn lẹ́mọ̀ bàbá onífàwákì ó tún fi díẹ̀ bẹ́ẹ̀ kó lé orin jọ́ ń tiẹ̀ ó ti rí ibi tí omi ń sẹ́yìn ká ànábì sallallahu alaihi wasallam omi tó jẹ́ pé ó dùn ju omi tó lè dùn jù lọ láyé tómi òsì tàmá wọ́n sì mọ̀mí mọ̀mí mọ̀mí mọ̀mí ó ti rí ibi mílíkì ti ń sẹ́ nílò la fẹ́ ká àmúṣàyà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan àmọ́ ibiṣẹ́ ìyá mọ́ máa jẹ mọ́ ibiṣẹ́ àwé àwé ibiṣẹ́ ìyá mọ́ gbẹ̀yẹ̀ sínú ìsìláàmù ẹ̀yin lẹ̀ ní òdodo lọ torí pọ̀ sẹ́ẹ̀dì pékè yìí ó ṣe kìrìsẹ́nìtì ẹ̀rí pékè yìí ó ṣe ìsìláàmù bẹ àwé wa ibiṣẹ́ ìyá ló tán yẹn tó o bá ti rí lọ́jọ́ káwọn oníṣẹ́ oṣẹ́ òfin mùsùlùmí náà tán ibiṣẹ́ ìyá ló tán yẹn inú ojú àná mọ́ lọ́pọ̀lọpọ̀ wọn padà tì mí lọ àwé ibiṣẹ́ ìyá ló pé sínú ìsìláàmù pé ẹ ṣé wa wọ́n máa ń ṣàdúrà fóbìnrin tó bá lóyún ní máa bímọ ṣé wa ẹni tí òrìṣẹ́ tó bá ṣàdúrà èyí ò ká fi péyàn sínú ìsìlámù njẹ́ ọba di pé ọba aríṣẹ́ lónìí tí ọba tó sẹ́lá yóò padà mọ́ bí ó ti wá ṣùgbọ́n ìsìlámù ni pé ṣe ìsìlámù nítorí ìtọ́lọ́ kó o lè dèrò njẹ́ tó bá rọrùn ó ṣe ìsìlámù njẹ́ ọba nira ó ṣe ìsìlámù orí jẹ ó ṣe ìsìlámù orí jẹ ó ṣe ìsìlámù táwọn àṣọ jẹmọ táwọn ànábí ọlọ́run kí pé ó mọ̀ọ́dísà so clear bí o clear ẹlẹ́gẹ̀dì wa ni kàràmù èyí làwọn tó bá jẹ́ àwọn mútìbí ọ̀rọ̀sùn àwọn tó bá ń tẹ̀ lánàá bí ọlọ́run sórí ẹjẹ́ ọ̀bà máa jẹ́ pé mírẹ́kù ọmọ ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ tí èdè sànà bí ọlọ́run ẹ kọ̀ lọ wò dáadáa yọ ọ̀dẹ̀ni tí ń tẹ̀lé kúra ní àti súnmọ́ ẹni tí ń ṣe tọ́lọ́ lójú méjèèjì kèé sáàfà àti ń tẹ̀yàn rìn nǹkan kan wà á ṣẹlẹ̀ sí yá lóhùn ti di wòlíì kò ní wòlíì àjẹnu ló ń lò àwọn ọmọ yéésù ló ń lò ìwọ nìkan kọ́lé lẹ́yìn ọ̀sẹ̀lẹ̀ sí ọ̀sẹ̀lẹ̀ sáwọn ẹni èṣù náà láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jẹ́mọ́ tá sọ yé ẹ bá jẹ́ ní ọlọ́run tó jẹ́ wà níyì jábù wọn ni áwùlìyà ọlọ́run ọlọ́jẹ́ ni àti ọjọ́ rẹ̀ rẹ̀ sọ wá rí àfọwọ́ tẹ́lẹ̀ àdúgbò wọn kàrọ́mọ́tò làwùyá wọ́n tó ní àwùyáwò rahman wà àwùyáwò ṣẹ̀tọ́ so nínú àwọn nǹkan tó gbọ́dọ̀ lọ gbọ́ yé òun ni wípé àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ ìjọba ẹgbẹ́ àwọn tá a fẹ́ sọ ìyé so orí gbogbo ẹni tó bá ti kọjá mùsùlùmí tó ń kírun tó ń gbààwẹ̀ wòlíì ni ọ̀rẹ́ ọlọ́run ni jẹ́mọ̀ kí mo pè ọ̀rẹ́ ọlọ́run ni ṣùgbọ́n lẹ́rù tá a fi máa ń jọ̀rẹ̀ ọlọ́run dárájà tó lù wí láyà tẹ̀tẹ̀lì eléyìí lè jẹ́ ọ̀rẹ́ ọlọ́run forty percent kéléyìí ọ̀dọ́ ọ̀rẹ́ ọlọ́run fifty one percent eléyìí ìjọ́rẹ́ ọlọ́run sixty ọ̀rẹ́ ọlọ́run seventy ọ̀rẹ́ ọlọ́run eighty ọ̀rẹ́ ọlọ́run ninety jẹ̀mọ́ sọ̀jọ́ra wọn àbí ọ̀jọ́ra wọn lẹ́wù yẹn yàtọ̀ sọ́dọ̀ bá lè jẹ́ mùsùlùmí tó ń kírun tó ń gbáwẹ̀ tó ń ṣètò ọlọ́run bọ́dọ̀ sí fún ọ lágbára wòlíì ìwọ náà ṣùgbọ́n wòlíì dúkẹ́ni lọ́wọ́ wòlíì lọ́wọ́ sọ wọn náà àwọn olùyàwó tá à ń sọ yìí àwọn tó jẹ́ pé ojú wọn ti di tọlọ́run wọn è fojú wo òkúwo wọn è fojú wo bluefield wọn è máa fojú wo obìnrin tó sì gẹ̀ẹ́lẹ̀ wọn è máa fojú wo ìtọ́wọ́ pátá lásán wọn è fojú wo obìnrin tó jẹ́ kó jókòó tó fẹ́ gbogbo tánlẹ̀ fẹ́ máa wo kọ̀ǹdàwíà rẹ̀ àwọn obìnrin Ìbàdàn tẹ́ bí wọ́n ti àyàkúyà wọn ò ní máa fojú wo obìnrin tí kiri lọ tó tọ̀ tó ká gbogbo aṣọ lá tó jẹ́ pé kí o ìtàn rẹ̀ ni wọ́n máa wò ọ̀kadì gbogbo so gbogbo àwọn nǹkan yẹn àwọn èèyàn máa fojú wọn wò wọn ò ní máa wo nǹkan tí ò ṣe kí ni o wọn ò ní máa wo ìtí ọ̀dà ìtọ́ da òun ni wọ́n máa ṣe kí ni o ni wọ́n máa fi ojú wọn wò tí wọ́n bá sọ̀rọ̀ wọn à ní ṣépè tí wọ́n bá sọ̀rọ̀ wọn à ní dásà tí wọ́n bá sọ̀rọ̀ wọn à ní sọ̀rọ̀ àṣẹ tí wọ́n bá sọ̀rọ̀ wọn à ní sọ̀rọ̀ tó ta Kùránì àti súnà àwọn wòlíì tá à ń sọ nìyẹn tí wọ́n bá rìn wọn à ní rìn lọ níbi tó jẹ́ ní ọlọ́run dé wọ́n àní máa rìn lọ síbi kíni o ibi ìyapa ọlọ́run wọ́n àní rìn lọ síbi kíni o òde tán ti ń ṣe birthday wọ́n àní rìn lọ síbi kíni o ibi olóró òbejì wọ́n àní rìn lọ síbi olókè ìbàdàn tí wọ́n bá jẹun ò lérí wọn ká máa jẹ lẹ́dẹ̀ wọn ò sí ní àwọn tí wọ́n máa jó oúnjẹ àràmù ò lérí wọn ká jẹ́ oúnjẹ olókùn ni wọ́n àmọ́ ara yín mọ́ tí wọ́n máa wá láàgùn o àwọn eléyìí wọn alásàjẹ ni wọn oúnjẹ àlálì ni wọ́n máa jẹ wọn ò lè sínú àwọn tí wọ́n wà ní problem tí wọ́n máa fi rẹ̀gájì kí àgbo ọ̀gbọ́n tí mò ń sọ yé wọn ò sí inú àwọn tí wọ́n máa fi ẹmu kíkí ni o èpo yáàni pé kí ni o àgbo ọba ni o ò lè rí wọn bẹ́ẹ̀ àwọn wòlíì tá à ń gbogbo oríkèéríkèé ara wọn kí ni ọmọ jáde o tọ̀lọ̀ irú àwọn tó bá wá rí báyìí tí wọ́n ń ṣe lójú méjèèjì ọlọ́run máa pa wọn lé dáadáa máa ṣe kí ni o a máa ṣẹlẹ̀ lọ́wọ́ wọn kí ó dàbí mérèwò sallallahu alaihi wasallam ìmáàmù náà wà rahimahullah nínú Riyadus Salihin odidi báàbù kan náà mo wá ń bẹ̀ jẹ́mọ́ sọ ẹ̀gbọ́n mi yé àbẹ́ ẹ̀gbọ́n mi yé tọ́jà pé èèyàn pé èèyàn jẹ́ ni ọlọ́run àwọn nǹkan dáadáa ó sì máa ṣẹlẹ̀ irú ẹ̀ làwọn sàábé tọ́já sí wípé wọ́n pín yàrá lẹ kọ̀dẹ̀ sí ìmọ̀lẹ̀ níbi tí wọ́n ti pín yàrá yìí ìmọ̀lẹ̀ sì tẹ̀lé wọn dénú ilé bí ìgbà tí wọ́n kan torchlight fún yàrá yìí tó sì bọ́ wọn tó sì sìn wọn dénú ilé báyìí ìmọ́lẹ̀ gidi ó ti lẹ́ni tó dá sí wípé o lè tó fẹ́ parí tó sì rárá ṣe náfìlà aráka méjì ìgbà tí ó sì fi parí náfìlà aráka méjì báyìí jàmọ́ ara sì wà láti sánmà ó sì pa gbogbo àwọn olèyẹn rẹ kéde ẹsẹ pọpọ fọ pé àtòlídàpá àtẹnudọ kankan sọ yóò ó kọ lọ lásán ni sọgbọn tí mò ń sọ yé o ti rí nìbàdàn tiwa yìí náà a ti rí ẹlẹ́yà táwọn ọmọ yíbò tán fẹ́ di ajá sí ó sì ní àwùjọ ní kẹ́límẹ́tì láàyè támẹ́t ní sàrìmọ̀ ajá sí gan nìbàdàn wà ní kèé ṣe pé àwáwí tájá ṣe kí ni o tájá gan kódà àáfàá kan láìpẹ́ yìí a lọ fún amis program kan kí ni asúnà modern islamic schools àáfàá yẹn ń sọ èyí tó ṣẹlẹ̀ recently gangan tọ́já sí pé kí ni o tọ́já sí pé ẹni yẹn rè aburú ńlá náà nà fẹ́ ṣe tóun náà ni àwọn òbí kẹ́lì mọ́tì láàyè tá a mọ́tì ní sáré máa kọ́ lápọ̀ ẹnu ajá yẹn sì yàrá yẹn. kéde àti pé ànábì ni ṣùgbọ́n tó o bá súnmọ́ lọ́hùn níwọ̀n bá náà ṣe súnmọ́ lọ́hùn kèé ṣe pàṣẹ máa pọ̀fọ̀ nígbà àṣùrọ̀ lọ́hùn ó sì máa lọ́ọ́ irú àwọn nǹkan yẹn àwọn àfáà alùsùn náà gbé pé kàrọ́ mọ́tòlá òlìyà àkọ́ òdodo ni ẹlẹ́kẹta wa ni istid rọj jama kí mo pe o istid rọj èyí olórí ẹ̀dẹ́ so orí èyí náà mírèkù náà ni ṣùgbọ́n false mírèkù ni èyí làwọn tọ́jà pé wọ́n ń ṣe bí ẹni ọlọ́ọ̀ ṣùgbọ́n tí wọ́n ṣe ẹni ọlọ́ọ̀ so orí èyí wàhálà ó pín sí méjì àwọn kan fẹ̀ kan bẹ wọ́n sọ fún mi ìṣe ẹni ọlọ́ọ̀ bàbá aláwo ni wọ́n àwọn èèyàn fẹ̀ kan máa bẹ̀rù wọn pé eléṣù làwọn eléyìí o òun ò ní wọn pẹ́ ni ọlọ́ọ̀ ló pé àfà ó lè máa yàgbẹ́ o yóò sì kó kọ àjẹmú lóòótọ́ tí wọn náà bá súnmọ́ lọ wọn yàgbẹ́ lóòótọ́ tó bá fẹ́ bẹ́ẹ̀ ebi náà ọba wíwá ó rí kọ́ yàgbẹ́ ọba wọlé lọ́ba gbé àwọn òòṣà rẹ̀ àtàwọn àjẹmú àwọn sìgìdì ẹ̀ àwọn kẹlẹ́ kan lọ́ba pè wọ́n tí wọn náà bá súnmọ́ lọ lóòótọ́ mọ́júmọ́ olè yàgbẹ́ bí ẹ̀mẹ́ lógún lóòótọ́ mọ́ àwọn àfáà irú ẹ̀ làwọn àbá àtàbára wọn lòdì tán jà sówó ìkànnì wọn sì ara ń jẹnu wújẹwújẹ kìí sọ kọ ọlọ́run ló ń fa o ó kọ ọlọ́run kọ bóyá ó tó ń fa àjẹnú àtàwọn ọkọ̀ ọbú tán ti fún sọ ọmọ tí ọ̀sẹ̀ lè ẹni tó jẹ́ ń jà sówó báyìí ó sì ju àmàlà sínú àpò ó sì ju àmàlà sínú àpò ó ń bu ọbẹ̀ sínú àpò ó ń àṣọ òkè ẹ̀fì yẹ àṣọ òkè ẹ̀fì báyìí lọ lọ ń bá wa jà sówó ọwọ́ nǹkan díẹ̀ mọ́kẹ́ ara sówó ó sì jábọ̀ làákó wọ́n bá bẹ àbá yẹn ó ní kó tó mọ̀ ju àpò gbogbo owó àpò rẹ̀ nìkan bó wò ó sẹ́wọ̀n èéfè kàrá náà kẹ́kẹ́ ẹ orí ẹ̀jẹ̀ ni àjẹ̀dú kan sìgìdì kankankan ló ti kó pẹ̀ èyí ni ọ̀wà lọ ọmọ ṣiṣẹ́ lára pè é nígbà bá ti yọ sìgìdì kó bẹ́ẹ̀ yọ̀wà tó nọ́mà àwọn eléṣù ń bẹ lóòótọ́ tí wọ́n ń ṣiṣẹ́ èṣù ṣùgbọ́n gbogbo èṣù wọn tó ọba súnmọ́ lọ́hùn ọlọ́hùn sì máa gbé ọjẹ́ rí àwọn náà mọ̀ pé tọ́lọ́ ń bẹ lára rẹ àwọn náà sùn mọ́ wọ́n mọ̀ fọ́ kàtà sọ́mà wọ́n mọ̀ pé àìwọ́ náà mòoru tọ́lọ́ wọn bá ń bẹ lára rẹ ṣùgbọ́n tí tọ́lọ́ wọn bá ń bẹ lára tèmi sọ ń bẹ lára tiẹ̀ náà ibi tí pọ́blẹ́mù wà ọlọ́jà sọmọ. sọ wá rí ìhá náà tó máa ṣẹlẹ̀ èyí làwọn àfáà mi fi kún tó sì kẹrin ìhá náà wípé ẹlòmíì náà omi ọ̀hún akọ̀dù kéde lọ àmàlà lọ omi ọ̀hún bẹ́yìn òun ní ẹ̀rẹ́ irú ẹ̀ làwọn ilé ìgbé irú àwọn onímọ̀ àjíìkì táwọn náà máa ṣe ó lè pàyàwó ẹ̀ kókó wẹ́lẹ́wẹ́lẹ́ ó lè kọ́ pálá lẹ́ẹ̀kìnní ó tó tó pẹ̀lú ẹni kó dé èèyàn wí á bàlá ìbàjíìkì lágbára pọ̀ ọwọ́ apáyàwó ẹ̀ jọ mi ọ fẹ́ tó báyìí àwọn àfẹ́ẹ̀yìn ọlọ́run gbogbo àwọn àjẹmú tí ọba àtòpọ̀ wọ́n ṣe kéde o bíyàwó ẹ̀ ṣe kú tó ọlọ́run jẹ pẹrẹ rẹ irú ẹ̀ ṣẹlẹ̀ sí musa ìlànà tú alikadra tó pẹrẹ ẹ̀ lánàá ni ó ti lòdì náà bá ti tutọ́ sínú kànga omi ọba pọ̀ mi kànga omi ọba dùn ṣe ẹni kò tọ́nu kànga báyìí bí gbogbo kànga de bó ṣe di ìyọ̀nù <laughs> omi ọba dáná ọbẹ̀ ṣiṣẹ́ ìyanu ọlọ́run á ṣe kí ni ọyẹ pẹrẹ rẹ ó ní ẹ máa wo ṣẹ́ǹsì rẹ̀ tẹ́ fún àwọn àbá àkànnà náà àwọn àbẹ̀lẹ̀ ṣùgbọ́n àwọn àbí lọ ilé kéwlé táàmù pé mọ́lúdì gan bíbí àná ń wá wà lóde mọ́lúdì ah! ó ní ojú ah! ọgbọ́dọ̀ mọ́lúdì àtàlí là ń ṣe ìjọ ìlà àtàlí là ń ṣe kí ẹlẹ́gbẹ̀ẹ́ là ń ṣe àwọn àbáyé lábẹ́rẹ́ ẹ bá mú yọ ẹ bá mú kẹ́lẹ́ kan ẹ dà lójú àlá ọyẹ ọba ń dojú sókè àgbà òjò rọ <laughs> ọlọ́run ló ti di owó ìyá náà tọ́lọ̀ wọ́n yẹ pẹ́rẹ́ ní àwọn ah, àbá ojú ti yí o ẹ̀yìn fẹ́ ní ọlọ́run ṣùgbọ́n tọ́lọ̀ fẹ́ẹ̀ kan pọ́nra rẹ lé pé tó kò ní fẹ́ gbẹ lọ́run ni o n sọ pé wòlíì ni mí o tọ́lọ̀ ń bá pọ́n mi lé tí ọ̀bá sì pọ́n mi lé n sọ pé wòlíì ni mùsùlùmí sáni mi simple ọlọ́ àwọn ìyẹpẹrẹ àwọn èèyàn báyẹn tó jẹ́ pé àwọn tí wọ́n máa ń parọ́ tọ́lọ̀ wà ìyẹpẹrẹ wọn gan yá àfihàn sí ogun ayé pé àṣọ olóògbé àṣọ mọ́rọ́ nìyẹn ṣùgbọ́n ìtawà ń sọ bí nínú àkídà àwọn àfẹ́ẹ̀ni ọlọ́run pé iṣẹ́ ìyanu lè ṣẹlẹ̀ látọwọ́ àwọn tó jẹ́ ta ni ẹni ọlọ́run tí wọn ọ̀bá ti mẹ́bọ mẹ́sìn táà mú nǹkan mìíràn ẹ̀sìn ọlọ́run fi pa wọn lé ni ọlọ́run dẹ̀ fi pa ànábì tí wọ́n ń tẹ̀lé lé láti fi hàn pé orí kíná wà o orí òdodo ṣùgbọ́n kéè ṣe gbogbo ẹni tí sẹ́ ìyá ló bá ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́jẹ́ ta ni o lọ́jẹ́ ni ọlọ́run istik lọ́ọ̀jù bẹ́ẹ̀ orí ẹ̀dẹ́ ọ̀nbẹ́ẹ̀bẹ́ àfáàní pàmọ́lì yẹn kúrò níta àfírí ṣàìtàn ṣàyàtì ṣẹ́ẹ́rẹ́ àwọn nǹkan yẹn tó bá ṣẹlẹ̀ nígbà míì a máa lapa látara àwọn èṣù ni kìí ṣe ni ọlọ́jẹ́ ni ọlọ́run àwọn ṣàyàtú inú àwọn àjẹ̀nú bú ni irú ẹ̀ ní ìsìn wo fẹ́ ojú ọ̀rọ̀ ní a sọ̀rọ̀ yìí òjò sì máa dárọ̀ lọ́wọ́ mọ́sálásí tá ka sọ̀rọ̀ yìí mẹ́ta òjò ọ̀ máa rọ̀ ní sọ̀rọ̀ ní ẹ̀sìn òjò sì ní dé ibòmíì lójú tiẹ̀ lọ́dàbí ẹni kójú rọ̀ ó lè jẹ́ àwọn àjẹ̀nú kan ni wọ́n gbéra wọn pa tí wọ́n lè tó one thousand wọ́n lè tó two thousand tí wọ́n ti lọ gbé omi bí goro kọ̀ọ̀kan lò wọ́n sì máa dà sáàrin sọ ọ̀fẹ́ n'eri ní wọn tó yé wọ́n sì gbéra púpẹ́ kọ́lọ́ fáwọn lágbára wọ́n lè omi máa sí ìnáwó ẹ̀yìn tó ní ojú òsì rọ̀ ọ̀wọ́ àrùn ibi tẹ́yìn wà nìkan làwọn á ah, ẹ̀gbọ́n tí mo sọ yé ó lè jẹ́ kòkòrò àwọn kòkòrò ń kú kan ni wọ́n lọ wá kòkòrò ó sì gbogbo bí ẹ ti ń ṣèlẹ̀wó irú ẹ̀ lẹ́nìkan tí ń kọ́lé lọ ń dè òní ni tí sí irú burúkú lẹ́lẹ̀ sí wọ́n bá kalẹ́ báyìí báwọn kòkòrò táwọn ìṣe ìyáde nu àfa wọ́n ń ta gbogbo àwọn kápẹ́tà báwọn kápẹ́tà ṣe ń jábọ́ láti orí òde ló àbọ̀ ọ̀bá lè kẹ́lé mọ́ ó tún díjọ́ kejì ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbọ́dọ̀ àbá kòkòrò tó ta wọ́n à ẹ lọ bí àwọn ìyá ìyá kankan kẹ́ẹ́ ẹ kọ́ àwọn afẹ́ ẹni ọlọ́run ọbẹ̀ ẹ jẹ́ wọn lọ máa ka kùsùlù ká lọ máa ka rúkìá ká lọ máa ka àwọn suwaru kùrán àǹjẹ̀mú wọn yẹn wọ́n fẹ́ kókó kòrò wá kòkòrò ó ṣe kí ni o yọ gbó bọ́lọ̀ pàdé ẹ kà wọn ayé àkùrá nínú omi gbogbo ogi bẹ́ẹ̀ fẹ́ lò ẹ fi wọn sóye ẹ̀yin bẹ́ẹ̀ fẹ́ kàn náà máa ka kùsùlù ẹ máa ka fátíà ìwúdà wọn bàjẹ́ sọ ọ̀bẹ́ni ìsìn máa ń dá tààfírù ṣẹ̀tàn tààfírù àṣẹ̀tàn èṣù lọ́lapa nínú nǹkan burúkú tí wọ́n ń ṣe yẹn àfáà níṣẹ́ wá rí gbogbo ń tá a sọ yìí ó wà ní mizanu fìdá àlìkà mọ́nìyàn mọ̀ wá fàkọ́tì lìkà rọ́ ọmọ lè kìtà bí wà súnná àwọ̀ àdàmì à àfáà ni ẹ lọ gbọ́ yìí o sẹ́ẹ̀rí ń tá a fi máa sòdiwọ̀n láti mọ̀ bọ́yá sí nǹkan kan tẹni ọlọ́run ni àbó orí ẹ̀dẹ́ tọ́jẹ́ tẹni èṣù èyí ọmọ wà níbàámu sí wípé sẹ́ni yẹn ń tẹ̀lé Kùránì àti súnà tá a bá rí pẹ́ni tí nǹkan ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹni tó ń ṣe tọ́lọ́ àti tànàbí ni ọlọ́run lè fi pọ́n lé tá a bá wá rí pẹ́ni tí èsì tọ́lọ́ àti tànàbí ni nítorí ó ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ má jẹ́ ọjọ́ yín lójú ara tí ò yá òyìnbó àná ṣéwù kan ṣéwù wa ọmọ ńlájú afọ́jú ṣéwù yìí lè mọ̀ là ń jẹun ṣéwù wa arọjọ́ òní orin ṣéwù yìí lè mọ̀ là ń jẹun ṣéwù yìí ṣéwù yìí tó yá o ìyàwó rẹ̀ ìrìn òhò ṣéhùn yín a máa mu ògógóró ṣéhùn yín gan fún rẹ̀ a máa bóra ṣéhùn yín máa gẹ pọ́ǹkì ṣéhùn yín yín máa gbogbo àwọn ọmọbìnrin àdúgbò yín máa wú wọn láta ṣéhùn yín rè tó yẹ a máa ṣènáwó tí ò ní lọ kírun ṣéhùn yín gbogbo ọrùn rẹ̀ báyìí gbẹ́rẹ́ ni tàáké tàdá èyí ò ní túmọ̀ ṣé òye lajú afọ́jú ó jí òkú ìdè kò nítumọ̀ lọ́dọ̀ tiwa ní tó ṣe yẹn tààfírù ṣẹ̀tàn èṣù lọ́la pàánù tó ń ṣe ìtaàbò ni pé ẹni tí nǹkan ṣẹlẹ̀ látọwọ́ ẹ̀ tó jẹ́ nǹkan tá a kà kún bíi iṣẹ́ ìyanu sọ ń tẹ̀lé Kùránì àti súnà tó bá ń tẹ̀lé fàlílẹ̀ ìlànà tí ó ti tẹ̀lé tààfírù máa dá tààfírù ṣe ìtọ̀ èṣù ló gbára létọ́ lápá nǹkan tó ń ṣe àáfàá lílẹ̀ yìí ni tá a lọ gbọ́ yìí nípa kàrọ́ ọmọ tú àlàolìyà àwọn iṣẹ́ tó le jọ mọ́ṣẹ́ àpọ́nlé tọ́lọ́ fi páwọn ẹni rere tó túmọ́ṣẹ́ ìyanu ọ̀nà méjì tó pín sínú nínú kọjá sí pàwọn ẹni ọlọ́run ti tẹ̀lé Kùránì àti súnà àbẹ́ni tí ọ̀tẹ̀lé tọ́lọ́ àtànábì tí wọ́n kẹ̀ ń lapa látara kíni o ìṣesí èṣù so èyí tó bá ti gbọ́ yé mọ̀jẹ̀kẹ́ nìkan ó fi sí ẹ̀yà nù kàn jẹ àbí àdúrà máa ń gbà wìtìwìtì kò sí bí àdúrà òsì lè gbà àdúrà àtòkìrì lè gbà àdúrà ẹlẹ́bọ lè gbà àdúrà babaláwo lè gbà ntọ́ka wa ni pé sẹ́yìn tẹ̀lé tọ́lọ́run àtànábì rẹ̀ ọlọ́run jálẹ̀ máa tẹ̀lé àfọ̀ àwọn abọ́ síbi ọ̀rọ̀ míì ilé ìta àmọ́ bá lọ tó bá di jọ́ mẹ́jọ insha allah òun náà ni alukufru fil alfaadi shari'iyya àwọn ọ̀rọ̀ kan tèmi àti yín máa ń sọ tó sì já sí wípé ó lè sọ ọ̀yàn di kèfèrí níwájú ọlọ́run àwọn ọ̀rọ̀ kan tá a máa ṣe kí ni o ta tọ́jẹ́ pé sísọ rẹ̀ ó lè sọ ọ̀yàn di kèfèrí àáfàá ló sí méjì a ní akbar adẹ̀ni asgar alẹ́ ìtótóbi alẹ́ ìtókéré èwo lè tó tóbi èwo lè tó kéré ibẹ̀ láti dé tó bá dijọ́ mẹ́jọ bí ibùdó láàyè tààlà wàyí ń kánà fìlẹ̀ ọmọrí bàkìyà abẹ ọlọ́run ọlọ́run jẹ́ kí n ta aṣọ ikú wúlò fẹ́ni tó sọ àtàwọn tá a gbọ́ kọ́kọ́ mára aṣẹ́ rí wa tí ó jà ní ọ̀gbẹ́ láyé àtijọ́ gbèdé àkèyàmà ọlá aláhàúlà wà láàkú wátá ilà abdullahi wà ní ìwà ọ̀run subahana kàlọ́ ọ̀rọ̀ hàndé aṣáájú aláìláìlà àǹtí aztec fúrukà wà